àwọn ìbéèrè tí ó wà nígbà yìí ní kánmọ́kánmọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ẹni tí ó ń ka alùkùránì lọ́wọ́ ó sì ti láwà lọ́wọ́ wọ́n wá ẹnìkan wá sálámọ̀ sí ó wá dáhùn sálámọ̀ padà àbí òun náà ló sín ó wá sí alihamdulilá àbó ti ẹ̀ sọ̀rọ̀ tí ó bá kàn sínú tìláwà rẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀ èsì lórí ẹ̀ òun náà ni pé ẹni tí ó ń ka kùránì lọ́wọ́ tí wọ́n sálámà sí yóò dá sálámà padà tó bá dáa tó ti gba dé ìgbẹ̀yìn áyà ìgbẹ̀yìn áyà ó ti ka áyà kan tán kó tó mú áyà lé ádáhùn sálámà tí ò báyìí tí ìbádégbẹ̀yìn áyà tó ti yé kó gbìyànjú kó gba ìgbẹ̀yìn áyà kó dáhùn sálámà tó bá dá sí pé tọ́ ó ti di dọ̀rúrọ̀ fún láti fi dáhùn sálámà bí àyà ẹ̀gùn gẹ́gẹ́ bí àyà àyà tó lè bẹ́ẹ̀ ní sọ́tò bàkọ́rà látòkè délẹ̀ àyà kan ni tọ́ kẹ́ni yẹn kó kọ́t ibi tí ó bá bá tìláwà dé àwa tún àyà yẹn kà tó pẹ́ náà kò pọn dandan kó ṣe isti'adha kó ṣe a'udhu billah kò pọn dandan kó ṣe bisimilá kó máa bá lọ torí pé òun ka Kùránì lọ́wọ́ àníyàn rẹ̀ ó sì lọ. tó bá dẹ̀ ṣe a'udhu billah náà nìyí gẹ́gẹ́ bí ayà tó sọ pé فإذا قرأت القرآن فاستعيذ بالله من الشيطان الرجيم وصابروا به والله أعلم ìbéèrè lẹ́kì jù nípa ọ̀rọ̀ àwọn àfáà mi sọ pé súnà ni bẹ́ẹ̀ ni àwọn àfáà lè súnà ọ̀rọ̀ méjì òun ló wà lórí wọn lórí ọ̀rọ̀ tẹ̀sùbà bóde àwọn míì gbà pé subha bíbíà àwọn míì ní ó lálá ìlénu tó yé wọn ní ó lálá ìlénu àwọn tí wọ́n sọ pé ó lálá yìí àwọn náà ha àjírí pẹ̀lú àwọn àfáà tí wọ́n gbà pé bíbíà ní àwọn agbọ́nrin kan ṣókè ṣùgbọ́n yẹn òun lẹ́yìn tí a ti sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí èèyàn bá wò pé ókèrè tẹ̀sùbá tó fẹ́ mọ́ fi ṣe òǹkà lásán tí kò ní àkídà kan ìgbàgbọ́ kan pẹ̀lú ẹ̀ ju pé kó mọ̀ fi ṣe calculation counting òun ló wà fún so tó sì dájú pé ẹni yẹn nìyí kò fi hàn bóyá ó lò nínú yàrá rẹ̀ nínú ilé rẹ̀ wọ́n fẹ́ ṣe tàájú ló ti ń lò àbí nígbà tí wọ́n wá mọ́síláṣí náà nìyí inú àpẹẹrẹ máa ń wà kò ní yọ jáde ló ti máa pa lẹ́yìn tí ń lò òun á kàn bọ àpò ni ẹ̀yìn ní òun ló tẹ̀sùn bá dépò pé máa béèrè béèrè nípa ẹgbẹ́ tó dájú yẹn ló tẹ̀sùn bá máa ìbá rí tó fi yé sòrú yẹn nìyí àwọn àpá tí wọ́n ní pé pèsè gidi à wọ́n wo áńgù yẹn pé yẹn nìyí kò sábúrú níbẹ̀ bó dẹ̀ dájú pé kó lu ọwọ́ òun ló lóore ẹlẹ́ẹ̀kejì tó bá pẹ́ nìyẹn bá ṣe wọ́n ń lò ń tà náà tó ń lò ní alohan lókùgbà tí ò bá ní àdìsọ́kàn àdìsọ́kàn kan pẹ̀lú ẹ̀ tó fi kò ní kò gbá tó tẹ̀sí bá jẹ kẹkẹ ju pé tó bá lọ mọ́tíláṣí tó bá ti kí nìkan yóò mú jáde yóò máa ṣe àkárò rẹ̀ òdì kan tó wá nìyẹn wọ́n ní mọ́kúrò nìyẹn torí pé ó jẹ́ mọ́kúrò torí pé anábìsọ̀lọ́mọ́ àwọn àlùfẹ́ náà tó ilẹ̀ fún wa òun náà ní ká lo ọmọ níkà ní ẹ̀nà clear ẹlẹ́kẹta ẹ̀nà àwọn afáàkù lórí pé haram ni òun ni kíyàn nígbàgbọ́ kankan pẹ́ṣíà lórí tẹ̀sùbáyì pé tẹ̀sùbáyì yóò okùn àwọn màláìkà ni tẹ̀sùbáyì yóò okùn ọlọ́run ni tẹ̀sùbáyì yóò kìnnìkan ní sábà ti ní àdìsọ́ kankan pẹ̀lú ẹ̀ so ìyẹn ni haram ni àbí tẹ̀sùbáyì ká máa wá fi ṣe àmì ìjọsìn wa hàn síta kagbekọrùn a máa fẹ́ rìn káàkiri ká máa fàá bàbá ti gbẹ́rẹ̀ pátápátápátá so kò sáfà ń súnà kan tó gbà yẹn wọlé ṣùgbọ́n lágbàrá tó fẹ́ pé tàn ẹlòmíì ó lè ní low memory láti lè count ẹ̀hẹ́ tó bá ní kẹ́lẹ́ bí kò kankan mẹ́wàá one two three four five six one two three four five so yóò mọ kò rí seven eight nine ten eleven fifty eight ṣu so tó ẹ pé ó ní low memory fẹ́ mọ̀ kà no problem tó bá ń lo tẹ̀sùmá tó ń jẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ fún orin tẹ̀sùmá ó ń dáhùn fún rẹ̀ nílé wọ́n ní kò sí aburú níbẹ̀ tó nípa ti rí n tó fà tó ti yẹ pé n tó dáa ju fún yàn òun náà ní ká lo ọmọ níkà ìbéèrè ẹlẹ́kẹ̀ẹ́ta wọ́n ní bàbá ẹni tó bàbá ọmọ pé ọmọ wípé mo fẹ́ bí ẹni bèrè kan ní ìyá rẹ̀ mo gbọ́ pé ìyá rẹ̀ mo ń kẹ́tù tó yà rẹ̀ ṣe ṣìnà so kí wọn náà rí sí àkọ́kọ́ àti bàbá wa àti ìyá wa ni wọ́n níbi wa àti wa tó ti èèyàn kí ń kẹ́fín àìkẹ́fín káwá sọ̀rọ̀ síta bàbá ń kẹ́fín ká kẹ́fín lábẹ́lẹ̀ ìdípẹ́ àmọ́ wá kẹ́fín àwọn sọ̀rọ̀ síta pé ah mo ń kẹ́fín pò sí ṣìnà ah ó mẹ́rin wa tí ẹ̀kẹ́ ni ọba ti lè mẹ́rin wa nínú sẹ̀ríà yóò mú ẹ̀rí ẹlẹ́rìí mẹ́rin yóò mú wa táwọn náà rí ẹ mò ń tẹ́tí ni ó tọ̀ ń ó ti kó sí dọ́pọ̀ ní alqazbu defamation náà pè yín nínú sẹ̀ríà so sẹ̀ríà ni wọ́n fún ní ẹgbẹ́ ayé ti ta báà mi mo ń bọ̀ wá rí yín á lọ rí wọn mo sọ̀rọ̀ ìṣúta ọ̀ ẹlẹ́yìn kẹfín bí àbí bá tẹ̀ ní àwọn ìwà pálapàla àwọn èrè pélé ìdíje lára ẹ má sọ síta pé wọ́n ṣe ṣìnà o torí pé nínú òfin ọlọ́run àìsàn pé yẹn ṣe ṣìnà àfìgbà tá a bá tó rí ẹni yẹn àfìgbà tá a bá tó kẹ́ ẹni yẹn má orí ṣìnà yẹn gẹ̀gàn táwa lọ pe ẹlẹ́rìí mẹ́rin wá táà bá ti rí ẹni yìí táàbà ti rí yẹn òsùn tó jọ chocolate so a kọ̀rẹ́ ti dádì wa lórí yẹn bákan náà a rẹ̀ ti ṣe wá sí tó pọ̀ fún àwọn àwa náà káwọn náà máa rìn ìrìn gbèrègbèrè káwọn náà mímọ́ a rẹ̀ fún ọmọ aburú níbi ìwà tí wọ́n wù nínú òfin ọlọ́ chocolate ìbéèrè ẹlẹ́kẹrin wọ́n ní obìnrin tí ó ṣíralẹ̀ pé ìbínú ọlọ́run ọba ó ń bẹ lórí ẹ̀ bóyá òdòdó kó ṣíralẹ̀ pẹ́lẹ́pẹ́ ìbínú ọlọ́run máa ń bẹ lórí rẹ̀ bó wá ni yóò ṣe wá jẹni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run ju obìnrin tó lo ìjáàbù lọ ó lè rí bẹ́ẹ̀ títí yé kìí ṣe ẹtí ìdìní bóbìnrin tí ó lò jáàbù láti máa ní káàkiri àti ọkùnrin ọkùnrin mo lè lápàlẹ́ ju obìnrin lọ ẹ gbólóhùn tó ń sọ ẹgbẹ́ náà nìyí ó ti ń kára lábùkù kó lápàlẹ́ mọ́ náà nù sókè náà n tá à ń sọ bẹ́ẹ̀ ni wípé ẹ̀sìn méjì ni alákọ̀ọ́kọ́ avọ́hìr òun tó hàn ẹlẹ́ẹ̀kejì albáàfin òun tó pamọ́ yẹn nìyí ó ní ṣe pẹ̀lú al-iman al-iman ó ní ṣe pẹ̀lú al-ihsan báàfin nìyí ẹ̀rí àbọ́hírù níbi ẹ̀sìn òun ní ṣe pẹ̀lú ìtí à ń ní al-islam tọ́ ẹ ìpínlẹ̀ òun ni kí ẹ̀sìn kọ́kọ́ jókòó lórí ọkàn kó tó di tí a hàn gbéjáde kó tó di torí kádùn oríkèéríkèé ara tí ó ṣe tábáwá rẹ̀ nìkan tó dájú pé ẹ̀sìn ti tiẹ̀ ẹ̀sìn ìtani ìtani kan ó ní ọlọ́gbọ̀n lóòótọ́ ṣòkòtò rẹ̀ ń bọ́ kò kọjá kókósẹ̀ àlólo ìjáàbà àlólo nìkọ́ọ̀bù ṣùgbọ́n kan rẹ̀ ń kọ́ ìdàkejì tí yẹn máa ní lọ́kàn ẹgẹ́ tó ń dàgbò òdodo olóńbẹ́mẹ̀ kí láǹfààní rẹ̀ kí láǹfààní tó dẹ́ pé kò sí bí mùnáfìkì nínú àwọn mùnáfìkì tó bá náà tó lọ́wọ́ tó ránṣẹ́ wọn bá lọ gbà tó fi yé àwọn mùnáfìkì kò sí bó ṣe lè kí wọ́n pa ìgbìyànjú wọn láàárín àwọn sàhábà kò tó àwọn ìgbìyànjú àwọn sọ̀hábà ní tí gbogbo ti di sọ̀hábà náà wà Muhammad sallallahu alaihi wa sallam tó ló dẹ́ pé nígbà míì ẹni tó dúró déédéé tó ń nílànà ẹ̀sìn kó má fojú kéré ẹni tí ò sí ìdàbí ti tú ẹ̀ tó ti yé oníkálùkù ọmọ gbìyànjú ni so kábàáwò pé wẹ́ ìjábù ló ti kanlẹ̀ mo ti parí ẹ̀sìn náà yẹ́nyẹ́ mo ti lò nìkan tó lọ́dọ̀ obìnrin míì tó bá ti lè lo nìkan ó ti parí ẹ̀sìn nìyẹn kò sí nǹkan mọ́ bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn gangan ìpínlẹ̀ ẹ̀sìn orí ọkàn òun ni reflection òun yóò hàn ní ara ẹwà rẹ lómi yóò lo hijab alonìkọ́ yóò múra ẹ̀sìn ṣùgbọ́n tó ń bẹ lórí ọkẹ́ ìmọ̀ ẹwà pẹ́ lórí ìta àmúwálẹ̀ tán máa tó bẹ̀rẹ̀ lórí kọ́ ó múra ó múra pé ó wá ń jó wàṣọ àyìndé òjò nínú yàrá rẹ̀ tẹ́lẹ̀ fún ọmọ o ó tún bọ́ sí ṣọ́ọ̀bù rẹ̀ kò tún wá fún mọ́ ní ṣọ́ọ̀bù nìkan ó bá tún gbé kámẹ́rà ló tán fún rẹ̀ kalẹ̀ ló ń dó wàtó àyìnlé ẹ sọ fún mi tẹ̀pẹ́ tó ń bẹ lórí ọkàn ó yàtọ̀ sí sí ìtẹ́ ìrí fúnra ẹ̀ lè mọ̀ pé ṣé mùsùlùmí ni ṣá àbí tí ń tí àtọ́kàn wọ kíní ni ẹ máa rò bẹ́ẹ̀ lórí pé kò jọra wọn kò jọra wọn so ilé ìlú láti mọ̀ pé lóòótọ́ ẹni tó múra ẹlẹ́mìn bẹ́lẹ́ pé kò tí mọ̀ múra dáadáa ṣùgbọ́n ọkẹ́ yẹn ti jìnnà ju ìmúra ẹ lọ bóyá ó láwọn challenges kan tó yẹ fún un náà tí ó yẹ pé kó lékún ẹ̀sìn lára ẹ̀ ṣùgbọ́n ìmánì ò tí lè gbé irú ẹnìyẹn nìyí tó sì mọ̀ pé tóun ṣe ò ẹ bá dúpẹ́ wáyé tẹ̀sí múra báyìí ah, dábẹ́ náà kọ́nà kó ṣe rọrùn fún mi mo mọ ó yé ni ibi gan mo ń bá mi jẹ́ inú mi ò dùn ọ̀rọ̀ ẹni yẹn fúyẹ́ lọ́dọ̀ náà yẹn tó dájú pé ẹ bá ti pé wáyé tó fún mi lónìí kan mi kan ló bèèrè ní o mo yá wẹ̀lú gan o mo sí mi dára kan náà ẹ má ẹ lè bá mi dájọ́ nígbà tí ẹ bá rí mùsùlùmí tó lónìí kan tó mú rẹ̀ dáadáa ẹ bá ba níbi club club house kílẹ̀ ti bẹ́ẹ̀ kílẹ̀bẹ́rí ẹ máa ṣe méjì pé ṣẹlẹ̀ ṣọ́ pẹ́ ní ìṣe mùsùlùmí ṣá torí pé ó ti fi ṣákù sọ́kà àwọn ènìyàn lórí ìṣesí ẹ̀yẹ so òun ní àwọn obìnrin mo òfin ní máa fojú kéré àwọn tí ò sí ìlẹ́sìn tó wọn káwọn fojú kéré ìwọ́lẹ̀ èrò bóyá òkè ìmúra ti ẹni pé níta ó dájú pé àgbọ́yé ẹ̀sìn gan nìyí ó wà lọ́dọ̀ ẹni tí bí ju wọn gangan lọ so àmọ́ òun ní problem ó ní challenge ó kẹ́ nígbà tí a bá rí brọ́dà ní ti ah, alhamdulilayi brọ́dà lélẹ̀ alhamdulilayi masha allah my brother àárígbà my brother gba fóònù yìí bá mi rání mo fẹ́ tọ̀ lọ́dọ̀ dé my brother ó ti gbé fóònù lọ tó bá rí jọ́ mi ó bá rí ìyẹn tiẹ̀ mùsùlùmí náà ni tó ṣe kéde brọ́dà ṣòkò tó wọlẹ̀ ó fárúgbọ̀n jọ pẹ́tọ̀ ẹ̀ ẹ̀dàkùn ṣé fóònù ní sèfù lọ́wọ́ yín ẹ̀ rí àpẹẹrẹ sílẹ̀ ẹ̀sìn tó ló bá lọ ẹ bá lọ ẹ lọ́tọ̀ ẹ dé òfin fóònù yín nìyí náà tó bá tó bá délẹ̀ kẹta ó wá rí ẹ̀ méjì tó dúró ìkan my brother ìkejì not my brother ìwọ̀gán ó rò pé a ní kí n fún wọ́n yìí ṣe wà sí ẹ̀fún yàn ndị tí ní ní fóònù mi kan tó sọ̀rọ̀ níjọra àlọ́ tàbí fífi náà rí máa mọ́tò níjọra ní ìrírú ah ustaz ọmọ ẹlẹ́gùn ustaz pàdé mi ní ìrí kéèyàn bọ́ọ̀lẹ̀ fún yẹn nínú mọ́tò rí commercial bus ní ìrírí ẹni tí yóò mọ̀ yìí níjọ́ ẹ̀ máa rí náà sí tó lọ́tọ̀ bá bọ́lẹ̀ ọkùnrin ní ṣòkòtò ẹ̀ kó kanlẹ̀ inú gbọ́n bí ìdèmí báyìí náà ni àìsàn ah, ìsáàlù tó bá bọ́lẹ̀ fún mi èmi bá jókòó sí gíní òun náà bá jókòó sí mi lára ń lọ èmi lọ báràkì bá lọ pàṣẹ gorí bíríìjì stadium ó kàn sí títì kí ló sọ ó ní yarhamtala ó lè ṣe mistake wọ́n a máa wòrán ju wa mo sì ń wòrán ah títí yàrá Allah sọ àlọ́ àwọn ara ni wọ́n gbà mọ́ nínú sọ pé alhamdulilayi mo lè dé bá láti lè bá bọ́ọ̀lẹ̀ bá ní kí n pe ìbá ní fóònù mọ́ ẹ lọ fún mi tó dáàbì kan bá dé jẹ́ ìdóni ṣáṣáṣá ẹ̀ tẹ́bí tó túmọ̀ sí pé ìṣesí yẹn ìṣesí ìrísí ẹlòmíì ìmánì rò débẹ̀ nǹkan tó gbẹ̀lú yẹn so kò túmọ̀ sí pé ẹni tí ìmúra rẹ̀ òjò ti brọ́dà bóyá ẹni bóyá ká sọ pé àṣẹ ìṣẹ́ àlè mọ́ ọkẹ́ bàtàbá tó bá nílẹ̀ ah o so àwọn akọ́lá máa yẹn kọ́rẹ́ ìgbì obìnrin kó mọ́ lò jáàbù àwọn ọmọ ní kí wọ́n lò ní ok ṣé káwá sọ pé obìnrin tó lò jáàbù nìyí ní gbogbo ọ̀nà ni wọ́n fi bẹ́tà lọ àárá àwọn míì tán lò jáàbù dájú pé àwọn tí ó lò jáàbù wọ́n gbádùn jù wọ́n lọ wọ́lọ́ọ̀ṣì wọ́n gbádùn jù wọ́n lọ ó wà dáadáa obìnrin mi lò jáàbù ó lò nìkan ọ̀fẹ́ pé tọ́mánikò fi ṣìyàwó wọ́n náà ní ah kúlóbi ah! àdégbélé wọ́n wọ́n pé eléyìí ló lè ṣíyàwó eléyìí tó bìíní ó kọ́ ló kíní ni ṣe ẹni tí àwọn àfáàmù ń sọ nínú báyé ń jọjọ́ àrẹ́sìn ọ̀lọ́ ó sọ̀rọ̀ igán púpọ̀ nínú kanú àwọn tíra rẹ̀ ó ṣàlàyé pé ọ̀tọ̀ ní hijab hijab méjì lóbìnrin máa ń ní a ní hijab zọ́ọ̀hìn a dẹ̀ ní hijab kọ́ bàbí so ìyẹn ni tá ń sọ̀rọ̀ torí àsìkò ìbéèrè ẹlẹ́ẹ̀kanu wọ́n ní ẹni tí ó ní fóònù fóònù yẹn nìyí ó bá fẹ́ ti ẹ̀kọ́ pẹ̀lú nígbà ìpásòrò bá ti wọlé ṣé ó máa jẹ́ pé ìrún tí fóònù máa ń pè gẹ́gẹ́ bá a ṣe máa ń jẹ́ pé mohavin kò ní jẹ́ pé torí pé anad ìbádà fóònù kò sí ìbádà so àlùmọ́ádínù òun lẹ́yìn tí mọ́jẹ̀mú mú àdínù pé lára rẹ̀ èṣe fóònù ṣe mú àdínù ibo ní ẹ bá pinnu tí máa wù ẹ kó sọ́ọ̀bù ẹ òṣìṣẹ́ lọ bó ṣe dá sí pé kò tọ́ fún wa ká lo àwọn kìíní yẹn àti kárẹ́ kí fóònù wa pẹ̀lú kò tọ́ torí ó mọ bí tí fóònù ló ti pinnu ó lè wá lè jẹ́ kó ẹ mọ̀ wá yín jà ó fẹ́ pákó nígbà ó náà má bà ń ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì yìí pé ó lè máa sòrò lọ́wọ́ ìkọ́ra tó nígbà ẹni ẹ̀ ń rojọ́ lóòótọ́ ò ní jẹ́ pé rẹ o but tó wá láǹfààní pé ó ń pèlú sẹ̀lẹ̀ sí so àwọn signal mi wà táwọn náà kò síbẹ̀ lára ẹni message lára ẹni vibration léyìí tí ò ní ní ṣe then nígbà míì fóònù ẹgbẹ́ lè máa pèlú lọ́wọ́ fóònù kú ẹ̀ṣẹ̀ àádú fóònù bá kú so ìrún tó ń pè kò ní mínímọ̀ so ká mọ̀mọ́ lo azan tó wà níbi àwọn táìmà yẹn ká mọ̀ tó wà sọ pé kẹ́lí ni wà lo azan fún ringtone ìyẹn burú jáì ìbéèrè tó tẹ̀lé wọ́n ní tàbá ń ṣàdúrà ṣe ká rẹra wá ńlẹ̀ olótọ́ ni àbí bó láti ṣàdúrà gbẹ̀gbẹ̀ àkọ́kọ́ lára tó ń jà nàìjíríà ní lásìkò yìí náà tún nìyẹn kò sí àdúà kan tí mùsùlùmí ó ṣe tọ́lọ́wọ̀n nígbà tó ti yé kò sí àdúà kan tí mùsùlùmí ó ṣe tó tẹ̀lé májẹ̀mú àdúà tọ́lọ́wọ̀n nígbà kò sádùà náà tọ́ níjó ìyá àwọn èèyàn ní pé a lè ṣàdúà ìwọ ọlọ́run ọ̀tún ni mo fẹ́ ọlọ́run fún ẹ lóṣù tó kò gbà ní ọ̀tún ni mo fẹ́ ọlọ́run fún ẹ lókè. Okay ṣé kò gbà ní ẹ̀ anábì sallallahu alaihi wasallam ó ní àdúrà mùsùlùmí tó pé tó tẹ̀lé mọ́jẹ̀mú ọlọ́run ní gbàdánù ṣùgbọ́n o tó bá wu ọlọ́run ó lè fún tó ń béèrè àbí kọ́lọ̀ kó fún ní tó lóore jùlọ àbí kọ́lọ̀ kó fi gbé aburú kúrò fún àbí kọ́lọ̀ wá tọmọ́ fún lálẹ́ kìyàmọ̀ so mùsùlùmí ò ní gbàdúrà kọ́lọ̀ wọn gbà tó bá tẹ̀lé mọ́jẹ̀mú ogun ọlọ́ọ̀bá ló ṣe rẹ̀ yẹ ti wálẹ̀ tọ́lọ́run kì í gbàdúrà rẹ̀ ní ìgbàdúrà rẹ̀ so but lórí particular thing tá à ń tọrọ dandan lórí kẹ̀kẹ́ tá tọrọ dandan ẹ̀hẹ́n ọlọ́run lè mọ́ fún wa ní tá tọrọ dandan kò túmọ̀ sí pé kò gbàdúrà wa ó ní ní ọlọ́run ọba yìí ọba ni ọba ìdá mọ́dà ilé ìyàdé yìí ayàrúdà mọ́ sọ́kọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́rẹ̀ ẹni ọba oníṣìjú ni tí máa ti jú kí ẹrú kó káwọ́ rẹ̀ lóko nígbà tó bá náwó sọ́dọ̀ òun ọlọ́run ọlọ́run máa ń ti jú káwọ́ lóko tó túmọ̀ sí pé ọlọ́run òun ṣaláì máa gba àdúrà ṣùgbọ́n mi tí ó wà gbà sí orí yàtọ̀ tó bá wá ń ṣàdúrà á rẹ̀ ó kàn pé tọ̀ yẹ pé ní táà máa ń tọrọ ẹ̀pẹ́ in táwà fẹ́ gẹ́gẹ́ dákun ṣàánú mi orúpọ̀ nàìjíríà dákun ṣàkúnṣe generator fún mi generator at least i pass my neighbor ẹ̀pẹ́ táwà tọrọ nìyẹn tọ tó bá ó lè fún wa ní kẹ̀kẹ́ a ò kẹ̀kẹ́ náà tọrọ ó lè fún wa tó bá ó lè fi sọ ikọ́ gba àdúrà wa àbí ọlọ́run gbà tó gbà sí ìtọ́lọ̀ mọ́ ń gba àdúrà sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni sábà ti pèlè mọ́jẹ̀mọ́ ọdẹ ọlọ́run gbà tó bẹ́ẹ̀ bá gba àdúrà á wà ní lẹ́yìn pé ọlọ́run ní kápá láti fún wa ní níta ń béèrè gangan ó sì ní kápá ó mọ̀ fún wa ní níta ń béèrè sórí yé ibẹ̀ yẹn òun ti wọlé ibẹ̀ ni mọ̀ṣíyà tó bá wù kó fún wa ní níta ń béèrè tó bá sì wù ó lè mọ̀ fún wa sòrò àmọ́ ní àrọ̀já yóò fún wa alkhawf ó lè má fún wa arrahaba ó lè má fún wa arrajba ó lè fún wa ṣùgbọ́tọ̀ ó kéé kò fún wa ní táǹbéèrè tó túnmọ̀ sí pé àdúrà wa ó dànù lọ bó ti yé sọ́rọ̀ bá Allah subhanahu wa ta'ala ọba tí wọ́n gba àdúrà ẹ̀dá ni lókùngbà tí ẹ̀dá bá ti tẹ̀lé mọ́jẹ̀mú àdúrà ẹni tí a jọ sọ̀rọ̀ lórí fóònù bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àdéhùn ní ọ̀rọ̀ pọ́pátì àwọn rẹ́kọ́ọ̀dù ohun ẹ̀ tó wọ́n ti mọ̀ ṣó dábẹ́ àbí kò dábẹ́ ká kò sí aburú ní rẹ́kọ́ọ̀dì gẹ́gẹ́ bí a fi ń ṣẹ̀rí fún àfúrú ẹni yẹn kò sáburú mẹ́ bọ́yẹ pé tó dáa òun náà ní káfẹ́fẹ́ yẹn pé máa rẹ́kọ́ọ̀dù ẹ̀ o tó dá a lè mọ nǹkan tí yóò sọ torí pé are recording private tv private life òun ni recording ní tí mò ń sọ lórí fóònù tí wọ́n náà bá mi sọ lórí fóònù láàrin ìgbà àti ẹ̀yìn a máa ń free tí yẹn bá ti wà ní ẹyọ kan àbí tí wọ́n ti wà ní méjì àbá wà ní ẹyọ kọ̀ọ̀kan a máa ń free láti sọ̀rọ̀ ju bá a ti wà ní public lọ so àjẹkẹ́ ni ẹ kó mọ̀ ẹ pé wa ìgbàjà là ń sọ̀rọ̀ lóòótọ́ ṣùgbọ́n o àlèmínà láǹfààní láti lè gbọ́ àbí mo fẹ́ kó ọ̀rọ̀ ìpamọ́ adẹ̀kú mọ̀bẹ̀ ìyẹn ló bá jọmọlúwàbí mu tọ́ tábà sọ fẹ́ nìyẹn tó bá gbà ló dà tí ò bá gbà tábà fi ń kẹ́fín ìfẹ́ni tí ọ̀rọ̀ ẹ̀ náà máa ń tàfẹ́lì àìsódà àbùkà alẹ́mọ́gbà ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ ẹ̀yàn ẹ̀ tọ́rọ ẹ̀ máa ń tàfẹ́ tọ́rọ bá ti di pàpà ní ọ̀rọ̀ náà máa ń kéré rántí ìṣẹ̀lẹ̀ mọ́ ó máa ń dówájú sẹ́yìn yóò gbẹ̀yìn síwájú so rúrẹ́ ni bẹ́ẹ̀ àwùlẹ̀ yìí wípé à ń gbà ẹ̀ lọ́dọ̀ ẹ̀ká tó rẹ́kọ́ọ̀dù òun tóra evidence lọ́wọ́ táfi fi rẹ́kọ́dì yẹn tó clear na ìbéèrè tó tẹ̀lé wọ́n ní ìmáàmù kírun fún wa ìmáàmù wa ṣe mistake ìmáàmù ọmọ àwa jẹ̀mọ́ ọmọ àwa ń sọ pé ah, ìmáàmù ṣe mistake à ń jíròrò sùlẹ́tà kan àjẹ́kí ìmáàmù mọ̀ tọ́ ìmáàmù wa correct àdọ̀sẹ̀ correction àwọn tá a sọ̀rọ̀ yẹn ní ìṣẹ́rùn ò sí bàjẹ́ ìrùn ò bàjẹ́ lókùnmọ̀ tó bá dá sí pé ọ̀rọ̀ tá a sọ ó sì wà ní límítì ní tó ṣẹlẹ̀ ṣùgbọ́n tá a bá ti mú ọ̀rọ̀ míì mọ́ tá a bá ti mú ọ̀rọ̀ míì mọ́ àbí tíṣẹ̀lẹ̀ kan bá ti ṣẹlẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń ba àlùwàlá jẹ́ tí máa ń bà rún jẹ́ ó ti bàjẹ́ nìyẹn tí ó bá ti sí yẹn ju pé ọ̀rọ̀ ọ̀run náà lọ kò sábúrú níbẹ̀ àṣìyàn wá ṣe lálàáfíà dẹ́ kí àsùn ẹ mọ́ pẹ́ síra wọn tó bá ti pẹ́ síra wọn á kí bákan náà wọ́n lẹ́ni tí ó kírun ní mọ́sù kan irú ẹni yẹn nìyí ó wá lọ sí mọ́sù ní láti lọ ṣe tìláwà ṣó láǹfààní àti yan kẹ́lẹ́tì pé ẹ̀yà tó lè mọ́sù pé ẹ̀nà fílà kan tó jókòó bẹ́ẹ̀ ni wa kẹ́ tó so bẹ̀rẹ̀ pé láàrin àwọn àfà ọ̀rọ̀ pọ̀ lórí ni ni tó fi ń lóore jù bákan náà ṣe nafila ń bẹ tátókè inú magribi bẹ́ẹ̀ ni ṣẹlá muhammad sallallahu alaihi wasallam onísọ́lù qabla al-maghrib sọ́lù qabla al-maghrib sọ́lù qabla al-maghrib liman sha'a ẹkí ìrun síwájú maghrib ẹkí ìrun síwájú maghrib ó sọ lẹ́ẹ̀mẹ́ta wá ní ẹjọba fẹ́ eléyìí ni tí jùmọ̀rú àwọn afá tí wọ́n yẹni yìí kò ní àlàáfíà ọ̀rọ̀ yóò kò lálàáfíà so yẹni yẹn náfílà síwájú abẹ́kẹ́ ìrun magribi ṣùgbọ́n náfílà yẹni yìí kò ní kankan ṣe pẹ̀lú ìrun magribi ìṣẹ́ rọ́fíbà sunna ni bákan náà wọ́n ní ẹni tí ayálówó ayálówó so àdéhùn wa ni wípé owó tá a yá ó fẹ́ fi ṣe business tó bá ti wá ń torí èrè bísínẹ́sì yẹn bẹ́ẹ̀ lóṣooṣù a máa fún àwa nínú profit tó ń bá make a máa ṣí ẹ wa yàtọ̀ sí owó tó yá lọ́wọ́ wa ó yá hundred thousand ok a máa wá sẹ́ndì five seven ten tó bá ṣe wá a máa sẹ́ndì ẹ̀ sí wa ṣùgbọ́n yóò padà wá dá hundred thousand tó yẹ tó yá lọ́wọ́ yẹn a padà wá dá padà nígbẹ̀yìn ọdún bí àpẹẹrẹ tó lọ bẹ́ẹ̀ àbí olọ́bẹ̀ olọ́bẹ̀ rìbárì haramu ni sàbáyàyàn lówó àfihàn ẹni ọlọ́run ni àfihàn lọ́wọ́ ni ọlọ́run ni ó tàn wá lẹ́sàn yẹlẹ́ni tó bá yàyàn ní owó kì í fi gba kankan padà ní àlékún ní mọ́jẹ̀mú àlékún lọ́dọ̀ ẹni tí tó yá ní nǹkan àti tó bá wu ẹni yẹn tó finú fẹ́ dọ̀ tó fẹ̀mí mo rẹ̀ pé ah mo yá 100 lọ́wọ́ yín òun nìyó ẹgbàá báyìí mo fún yín sí owó ẹni yẹn nìyẹn àmọ́ kẹ́yìn tó wá ní òun mọ pẹ́ni tó ń ya lọ́wọ́ yóò mọ fún un ní kọmíṣẹ̀ kan lè lórí rìbá nìyí haram ni alóòsọ́lọ́rì ẹ̀rọ náà lè rìbá nìyí gbà tó sọ́jú bó fẹ́ àgírí pẹ̀lú ẹ̀ ẹ̀ ọjọ́ sọ́nà nù tó tó bá sọ wípé tó máa fi ṣe bísínẹ́sì o owó tó ń yá o yóò máa dín sábà ń gbọ́ bá ní kó òun yọ owó tó ń yá o every month a máa dín a máa dín wá dìgbẹ̀ yìí hundred and tó máa gbà òun náà nígbà yìí wọ́n ní ẹni tó fẹ́ wọ mọ́tò tó wọ so àwọn obìnrin tó jọ dúró wọ́n bùkátà mọ́tò ẹni alóhùn ní gbọ́nà dákùn ìyàwó mi nì ṣé gbólóhùn ìyàwó mi tó wí síyàwó ìyàwó yẹn tó lọ yẹni ni pé ṣó lọ kápẹ́ ìyàwó níyàwó níyàwó wa ọ̀rọ̀ yìí níbi tẹ̀fìl oníjàlá yìí alákọ̀ọ́kọ́ àìpé ìyàwó níyàwó níyàwó wa asna tó ti yé ṣàhẹ́ torí ẹ̀ lóbìnrin kì í ní ọkọ mélòó kì í méjì ọkọ kan máa ní àwọn obìnrin lè wa náà ní ọkọ wa náà ní ọkọ wa náà ní ọkọ wa lè sọ ọkọ wa ṣókílẹ̀ ọkùnrin máa níyàwó mẹ́rin ìkọ̀kọ́ sì máa ní ọkọ wa ọkọ wa ọkọ wa ọkọ wa àmọ́ obìnrin kì í lọ́kọ méjì tó fi fún máa tóbìnrin fún ọkọ mi eléyìí náà kọ́ mi no ṣókílẹ̀ so àìpé níyàwó á níyàwó wa ó pé yẹn clear ṣùgbọ́n kí nìkan bẹ nínú àṣà wa nílẹ̀ Yorùbá tó sì dásí pé àṣà yìí nìyí kò rọ́ọ̀lù kankan nínú ẹ̀sìn torí pé lábùn gbólóhùn tá a lò ìpé obìnrin títí ṣe ìyàwó wa ká pè ní ìyàwó wa gbólóhùn yìí orúkọ wa ó wọlé mẹ́ tí kò sì bí wàhálà láàrin wa amọ̀bí tá a sì lè lò tí ó ti lọ gẹ́gẹ́ bí àṣà wa a sì mọ ibi táà sí lè lò tí kò lè lọ lórí tí ìyàn rọ́kùnrin wọn ìyàwó níyàwó tó náà ìyàwó ni ẹ̀kọ́ yóò bí wàhálà tọ́ bàbá bàbá pe ìyàwó ọmọ rẹ̀ níyàwó rẹ̀ àbáta ìyàwó mi bá ń pògí àwọn dáadé mi kílẹ̀ sọ ẹ̀nà dáadé mi kílẹ̀ wínà mi gbọ́ dáadáa mo bẹ́ tún gbọ́ ni kí lè bẹ́ tún gbọ́ ní ṣáìlẹ̀ fẹ́ nàbí mi mọ̀fẹ́ ìyàwó tèmi ni wọ́n kò lọ kò sí nǹkan tó takò ìyàwó ọmọ wọ́n máa ní ìtumọ̀ olójú nílé ẹ̀ ọba ọmọ wa kékeré bó ṣe wà ní sí ẹgbẹ́ tó mọ̀ wí ẹ́ àbí yìí nílẹ̀ Yorùbá ó lọ bá ojú kan nìyẹn ojú kan nìyí pé tọ́ bàbá rẹ̀ ó pè ní ọmọ tó ti yé so nílẹ̀ Yorùbá àṣà ń wà ká lo lábùsù kan ká lo fún ìtumọ̀ tó pọ̀ so èyí tó kù ni pé báwo ni Yorùbá ṣe máa ń lo àwọn lábùsù yìí láàrin ara wọn èyí tó kàn wá nìyẹn àwọn ìyá wa tí wọ́n bí wa wọ́n sì máa tùwà ọkọ mi ah, ẹ̀kú ìjọ mẹ́ta bó lè kó ọlọ́wọ́ mọ̀ fi ṣẹ́ṣọ́ nínú ọkọ mi àjàdí ọ̀kín máàmì kí lẹ́rí ẹ má yẹ bá pè mí lọ́kọ̀ yín mọ́ ṣẹ́mi ni kò lè lọ because ǹjẹ́ ni yẹn sọ nìyí màmá kan mọ̀ pé òwe ṣe husband tó ti yé wọn yìí náà kú ọkọ ni husband àwọn ṣọ̀rẹ́ husband àwọn ṣùgbọ́n gbọ́dọ̀ ìpè ọmọ ní ọkọ yẹn ni pé ọmọ mi tó pàtàkì ọmọ mi tó hẹ́rìmọ̀ tó kàǹkà ọmọ dáadáa ẹ̀sìn ọmọ dáadáa síbi yàrá ní ah, ọkọ mi olówó orí mi ọmọ fún ọkọ tí wọ́n bẹ́ wọn ọmọ bẹ́ẹ̀ tí wọ́n gẹ́gẹ́ àṣà Yorùbá ó lọ bẹ́ẹ̀ so irú yìí ni èmi ò rí pé necessary kí ẹ máa báyàjà lórí yìí bàbá rẹ̀ pé ẹgbẹ́ ìyàwó mi ń gọ́ wọ́n ní dáwọn bá nígbà ìyàwó rẹ̀ ń bí nígbà tí àwọn òkú fámìlì mọ́ra ni wọ́n àní ìyàwó mi ń wọ́n rẹ̀ gbọ́dọ̀ sí pé amẹ́bẹ̀rẹ̀ ah, kódà ìyàwó adọ́rin ìyàwó ìyàwó mi ń kọ́ mi ń kọ́ ẹ ìyàwó mi <laughs> àti mọ̀ tó gbàlérò ṣókẹ́ àti mọ̀ tí wọ́n gbàlérò àti mọ̀ tó gbàlérò eléyìí kò bí wàhálà so lórí agbọ́n yẹn nìyí tó máa lo ìyàwó ẹ̀jẹ̀ sí ìyàwó mi ni tó máa lo fún irú kan bẹ́ẹ̀ nìyí kò tí ti tó pọ̀ jù ó ní ìyàwó àwọn èèyàn ni ẹni tó sì wà pẹ̀lú ànábì Ibrahim alayhi salam ìyàwó rẹ̀ ni àbáni tálélé yìí káà Ibrahim sọ ṣé ìyàwó rẹ̀ ni kí ló sọ tó bá ní ìyàwó mi ní kí wọ́n bó ṣe ọ̀nà ọ̀tí ọmọ ìyá mi ni ó lọ àbí ò lọ ṣé ìṣe ọmọ ìyá rẹ̀ ni kí ni Islam ọmọ kọ́ ní fẹ́ kó ìyàwó ìyàwó mi ṣe tó ṣe yóò bá náà ni ṣùgbọ́n ó lè lo táóríyà tó jà sí pé òun gbọ́ yé pé tọ̀ òtí nígbàmú sọ́rọ̀ ẹ̀sìn òun ni bọ́n tí ń tọ́ba ń bèèrè kan so orúfù ó pàtàkì púpọ̀ jẹ̀mọ́ ìbílẹ̀ pé yàn gbọ́dọ̀ ní farabalẹ̀ gan-an nílẹ̀ Yorùbá tó bá tóbìnrin wọlé nílẹ̀ Yorùbá àwọn ọmọ kéékèèké nínú ilé wọ́n mọ larúkọ ọmọ lórí ẹ̀hẹ́n alẹ́ kọ̀rẹ́ ìsìn nípa àánú ara kílódé ó tó ń bù ní ọmọ ọdún mẹ́wàá wọ́n sọ pé sílífà wọ́n bí kọ́sọ́rà wọ́n bí ẹni tó tó ẹbí wọ́n máa lárúkọ mọ́ lórí kò sí rẹ̀kẹ́tì lẹ̀ tó yẹ ni ẹ̀fún mi lóbi lónìí ìsóbìnrin dẹ́rú òun ni kò sì rí bẹ́ẹ̀ ìsìláàmù tó àwọn tàbá sóbìnrin sílé tí bùrọ̀dẹ́ ẹ̀gbọ́n ti pè tó wá mẹ́ta ìyàwó mi kọ́ bàdá ni ẹ má máa sọ yẹn mọ́jọ ìyàwó yín báwo sẹ́yìn lẹ́fẹ́ ni èmi ni mo ní fámìlì máa dàrú lónìí tó tó rẹ́ pé ìwọ náà mọ̀ pé gbólóhùn tí bọ̀dá rẹ̀ sọ ìdí gbólóhùn pé ó mẹ́jà síyàwó tó ti yé gbólóhùn mutual relation ni tó ti yé bí wọ́n sọ pé ọmọ mi ń kọ́ ọmọ yín báwo ṣẹlẹ̀ bí wọn ni èmi mo bí wọn èmi ni ni mo bí wọn ẹ̀gbọ́n tí yín tí ọmọ tí yín tìyín nílẹ̀ Yorùbá wọn ni ìyàwó mi rẹ̀ ń kọ́ bá mi rẹ̀ ń kọ́ ìyá mi rẹ̀ ń kọ́ gbélé yìí ló wà ní ilẹ̀ Yorùbá tí ó sì tako ẹ̀sìn ìbéèrè kan tó bá yàtọ̀ àwọn ọkùnrin tó sà sí obìnrin tó ti rí fẹ́ ọkùnrin tó sà sí obìnrin tó ti rí fẹ́ kìí kójú àkàrù ìdán ogun abẹ́nú gbọ̀ngọ̀ òun ló ṣe ọkùnrin yẹn nìyí ó ṣe ẹbọ sọ́lọ̀ àkọ́kọ́ black magic kò tún tó tẹ̀yẹ̀ jáde bí ṣíríkù lọ ó torí obìnrin ṣe ẹbọ sọ́lọ̀ tẹ̀lé irú wọn sì ni wọ́n pẹ́ ní tó ṣe tó tọkùnrin yẹn ṣe ṣùgá tó ti yé tẹ́gbọ́ o ti kó sínú haram o kó sínú ṣíríkù náà ṣe ń gbà tó wá sàfi ṣó lọ tọrọ àbí òlọ tọrọ ẹ̀ ó sàfi ní òkè ó ti wa lọ ṣákídù fẹ́ra wọn àwọn olè ni wọ́n máa ń so àtìyàwó tó lo wá àlùkéjù màálíkà màábàtà mi ni àbúrò gbogbo àwọn kìíṣẹ́ ẹ̀dí tó fi tàfi àbúrò kìíní kan gàrí síra ló ṣe ẹ̀ṣẹ̀ yún ó ń bẹ lọ́tọ̀ ṣókèlè so irú àwọn ìlànà bẹ́ẹ̀ kìí ṣe ìlànà tó dáa bẹ́ẹ̀ ni àyè fi ṣẹ́rí marriage ìfẹ́ tọkàntọkàn ló yẹ kó jẹ́ tọkàntọkàn àyè tààfin obìnrin ká tó di fẹ́ irú marriage wo nìyẹn irú márèjì ó nìyẹn ẹ̀ntàfẹ́fẹ́ tí a fi bára wa kú tí ìdìgbẹ̀yìn táì kúrò láyé àbílónà ìkúrò láyé tá a lè pa ìsàkì tó a lè bẹ́lọ̀ ọlọ́run ìfẹ́ mi gbàmẹ́sì sí ọkàn lágbájá ọlọ́run ìfẹ́ lágbájá yọkúrò yọkàn mi black magic ẹ̀ sí irú kúkúrò so ẹni ọkùnrin tó bá kó sínú eléyìí ó ti kó sínú kúfùrù ló lè ní àmójúkúrò nínú òfin ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kọlọ́bá Allah subhanahu wa ta'ala kò ṣàlékún imani fún àtàlékún àgbọ́yé wa sallallahu ala sayyidina Muhammad wa